Gẹ̀dẹ̀ sọ nípa olóògbé. Alhaji Nurudeen Ayinla Babatunde Omijina wọ́n jẹ́ ìkan gbòógì nínú ẹgbẹ́ òṣèré ilẹ̀ Nàìjíríà ṣùgbọ́n adúpẹ́ ikú tó pa wọ́n tí wọn ò bá kú tó bá ya wèrè kí la fẹ́ bọ́ lọ́hùn fà adúpẹ́ gbogbo gbogbo tí Ọlọ́run bá ṣe dáradára ni. so àmọ̀ràn wo lẹ́ni fún àwọn ẹgbẹ́ báyìí. àwọn ẹgbẹ́ àbẹ̀bí. ẹgbẹ́ ẹgbẹ́ náà lákọ̀ọ́kọ́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 ọmọ olóògbé. ní pé kán dira wọn mú kán ṣera wọn ní òṣùṣù ọwọ̀ kán má wò pé ọmọ lágbájá lágbájá ọmọ tàmẹ̀dún ọmọ tàmẹ̀dún ni kán ṣera wọn ní ẹbí kan ṣoṣo. ẹ ṣe kàn. wá ṣe. orúkọ ilé kan sà. orúkọ mi ni Kúnlé Mark Tòkunbọ̀ dẹjọ́. àmì ìgbọ́ yẹn o. àwọn kọ́mẹ́tì là ń sọ.